1980 black code white key. ẹ wá ta ló pé ké náà ṣe bí àwọn ọlọ́sọ pé sẹ́ẹ̀tì ó dẹ̀ sẹ́ẹ̀tì. wá kí ló ṣe ìmọ̀ kẹ̀kẹ́ iná. ó rẹ̀ ní sọ́yìn yìí. price must pay. èso mi lápá mi abájọ tọmọ yìí fi lọ rìn ní ìmú ara ẹ̀ sí ségbè promax lọmọ yìí mo ah, àwọn ọmọ mi tó yin tàtàrà tó rí yín sìn tẹ́ ẹ̀ ṣe báyọ̀ kan máa ṣe tààkò fún yín nínú láìkí ẹ̀ àwọn ọba ìdúró dédé o. o mọ̀ kí tó bá jẹ́ ọmọ ọ̀tá tó ń rìn lórí ìta mẹ́ta tó dẹ̀ tún máa ń yin tàtàrà tà tó yẹ pé níta ẹ̀ tí wọ́n bá ta sí ẹ ló lè ta sí wọn o gbọ́dọ̀ níjọba lẹ́yìn. ó ṣe bí Ìbàdàn lóṣogbo wèrè mìíràn dà ti fojú jọ fáńtà tójú a máa tójú rẹ mọ́lẹ̀ fún ẹ àbúrò kúkú yẹn. ọmọ ọba aṣọ aláṣọ ló ń wọ ọmọ ẹ kọjá mọjá ẹ lára. wà á ti ta ni. iṣẹ́ ìgbà táwọn kan ń ta tàtí ń ṣètà láti kékeré ìyá ẹ wà nílé. ìwọ tó ti ìjà lẹ́nu ọyàn tó yẹ kó ìwà ń lé bókè tó bá tó ti bí ìyá ẹ rè sàn kankan kó tó kúrò ń bí máa rì ẹ mọ́lẹ̀. tó bá pa mí sọ́lẹ̀ pa sàárè mi. a máa pa ẹ a máa para lẹ́yìn a máa pa àwọn tẹjọ́ tẹjọ́. wọ́n máa fi pólíbà fáwọn náà àwọn náà méjì lára èèyàn yín wà kí ló wà láàrin wa ṣe gí. Are you fine at all? Do you know he's talking? Are you fine too? irú ogun gangan ló lè wà nílé kí ni o ṣẹlẹ sọ pé ò dẹkùn mọ ni. move on sábà rí ọmọ ìyá mi ọmọ ìyá mi tó ọlọ́run má jókòó má dèkò lọ́mọ yá mi ọmọ ẹ máa rí ijọ́ tó ju oríta lọ.